adelé alága ìjọba ìbílẹ̀ ìkúrẹ́rẹ́ ní ìpínlẹ̀ rivers ìyẹn darlington orji nìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó yan ènìyàn ẹgbẹ̀ta ìyẹn six hundred sípò gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àti amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìwòye àwọn òǹwòye lágbo òṣèlú ṣe fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n ní ó jẹ́ ọ̀nà láti ró ìṣàkóso gómìnà fubara lágbára ní ìdáhùn sí ìforígbárí tó ń wáyé láàrin àwọn èèkàn òṣèlú méjì méjì, ìyẹn Wike àti Fubara. Orji ṣe èyí bó tilẹ̀ jẹ́ wípé wọn kò fún un ní àyè láti wọ ọ́fíìsì lẹ́yìn tí wọ́n yàn án sípò, nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ lórí ètò kan ní ìkànnì amóhùnmáwòrán Channels ni Orji ti fìdí ẹ̀ múlẹ̀ pé nígbà tóun dé ilé ìjọba ìbílẹ̀ Ìkwéré tí wọ́n yan òun sí gẹ́gẹ́ bí adelé lòun rí i pé àwọn agbófinró lu ibẹ̀ pa, ó ní nígbà tóun bi wọ́n ni wọ́n ní àṣẹ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀-èdè yìí làwọn ń tẹ̀lé. Wàyí gbárí láàrin àwọn erin méjì lágbọ̀n òṣèlú ní ìpínlẹ̀ Rivers ìyẹn Fubara àti Wike ń gba oríṣiríṣi ọ̀nà yọ lójoojúmọ́ bẹ́ẹ̀ làwọn òǹwòye ń wo ibi tí ọ̀rọ̀ náà yóò tún bá yọ. Ẹ àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i láti ní ìwé ìròyìn The Matrix lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí, Ẹniọlá Sálíù lórúkọ mi.